Hello, everybody. This is um, almost nine o'clock. Oh. It's eight thirty. Lawa báyìí. Look at the look at the weather. Everywhere bright. Even today, gone because of the weather. Òjò tó rọ̀ you know. Now yesterday around nine o'clock it's like bí àwa aago méjì ọ̀sán So this is almost nine o'clock, uh, eight thirty and look at the What's here? All ó bright ni everywhere is bright like afternoon so that's another thing we always enjoy during winter i mean during summer Tolu, o ti ẹ̀ra nǹkan kò sí nǹkan tí yóò lè ṣù sí i am hungry honestly hmm? okay bread we have bread there i'm hungry seriously. ah what is bread Eh? wọ́n ti gbé bridge lọ eh, ibẹ̀ yẹn kọ́ o lè wọ ọbẹ̀ yẹn kó o wò ṣé o ò tí ì wò bẹ̀ yẹn ní lẹ́yìn ìgbà yẹn mo fẹ́ kó o wò bẹ̀ yẹn wò eh? ṣé kí n dó ń bẹ̀ kí lọ wò àbí tá a bá lọ tá a bá wà ní lift ẹ́. Yeah, okay, you have the key. Take it. person. Okay, yeah. What is that? This is fruit. Oh, ìdọ̀tí wà ń bẹ̀ yẹn o. Ah. Ah. Ó máa fọ abẹ́ ẹ̀ ní ká tó lè fọ́ lé. Nigeria now should be around that's one thirty bí almost one thirty Nigerian time Me for mi kí n tó mú búrẹ́dì but me need jẹbi tí mo dì mú yẹn I'm hungry seriously ọlọ́run má fi àjẹ wa. this way. I'm in Egypt is washing. I am not, I'm not to Papa. ọmọ sorry ó máa ń fọ̀sálẹ̀ ẹ̀gán kó tó lè fi tẹnu ilé mi ọ̀rẹ́ ìgbóborí inú ilé ẹ̀ ló máa bẹ̀ sí àwọn ọmọ let me track it. Is there the message? I said, let me track it. Okay. Nothing. Go to one number, yeah? this what. What is that? Yes. You want him? No. We're not blocking the way. bóyá o fẹ́ ni tó fi ṣe pọpọpọpọ ìṣe new kàṣá owó ṣe tóbi mi ò tiẹ̀ láìpẹ́ mọ́tò yìí nissan toyota láyé ń lò sí àti lexus. thank you bye bye thank you so much mami finish it ẹ ṣe.